أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيام الله الإسلام ó ti lé lórí kòkòrò kábí mọ pípọ̀ eléyìí máa ń fi sọ̀rọ̀ náà wà lùkàlù nítorí dábọ̀rọ̀ ayọ̀ ọgọ́rùn kan àti mẹ́rin dín ní àádọ́rùn ayọ̀ sẹ́yìn. اللهم بارك على سيدنا فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وليو nígbà tẹ bá ti sinú tán ẹ máa fara wọ àwọn ẹlẹ́tọ̀ọ́ yìí kẹ́ ẹ máa wọ àwọn tọ́lọ́wọ́n bá bá kọ́ látọ̀ ẹlẹ́kùn yìí àbá àwọn sọlẹ́sìn náà bá sọ̀rọ̀ ní ọgbà òkútalẹ̀ àdúgbò àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oníṣàkóso tí wọ́n máa ń tún máa lùgbà wọ́n ti túmọ̀ rẹ̀ ní wípé ibùdókù ẹ̀yìnwálẹ̀dà ẹ̀wà ọ̀hún pẹ̀lú fífi ara ru ara lẹ́yìn inú sẹ́ni fi yà fún islam kẹ́kẹ́ bímọ bíbọ̀ agbọ̀gbọ̀dọ̀ nígbàgbọ́ ibi ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ afọ àwọn akọni oníyànsá rọdí ọlọ́run dára ẹ̀ wọ́n ní arákùnrin kan lọ́ọ́ bá tẹ̀bi sọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ àdìgbò sẹ́lẹ̀ wọ́n ní èrè òtítẹ́ ọlọ́ mọ́ máa rí obìnrin kan ó ti rẹ̀ ó sì rẹwà ṣùgbọ́n kò ǹjẹ́ mo lè fẹ́ bí ìjọ náà sọ̀rọ̀ wá sọ́lápàpẹ́ ńlá má o ó tún lọ lẹ́ẹ̀kejì wọ́n ní àtúntò obìnrin kan ó sì rẹ̀ ó sì rẹwà lóbìnrin ǹjẹ́ mo lè fẹ́ náà ní má ó tún lọ má lẹ́yìn ìgbà yẹn lànà ẹgbẹ́ obìnrin lẹ́sìn fi ara yìí yóò sì jẹ́ ọlọ́mọ pípọ̀ fàyín ní ibùkẹ́ akérò ní gbogbo ìgbọ́mọ mi. mọ bẹ́ẹ̀ fi ṣe fáàrí jẹ́ omi dàlù bí yìí. a fi níbẹ̀ tuntun dá owó nítorí lọ́wọ́ yọ̀ǹda ọkùnrin pé ká fẹ́ ọ̀gá lọ. nítorí ìpìlẹ̀ nípa bá ṣèyàwó òun náà ní tí yẹn bá ní kàmá bẹ́ẹ̀. ọba dẹ́dà sọ wípé fáńkì kù mọ́ ọ̀tọ́ ọba ẹlẹ́kùn ẹfẹ́ tí tó bá dùn mọ́ yìí mínà ti sá nínú àwọn obìnrin mọ́tùnà ìyẹn kọ̀ọ̀kan ní fẹ́ méjì ẹnì kọ̀ọ̀kan ní fẹ́ méjì wọ̀tùlá ẹnì kọ̀ọ̀kan ní fẹ́ mẹ́ta wọ̀rùbá ẹnì ní fẹ́ mẹ́rin ṣùgbọ́n fàyẹn fi kún alẹ́ tàìlú tẹ àwọn ọmọ amálàkà ti ayé máa dùnkùn àdìgẹ fẹ́ràn gbogbo eléyìí nítorí kíni nítorí kálí bímọ pípọ̀ nítorí kálí bímọ pípọ̀ sàtọ pé islam tó wálé kòkòrò rẹ a máa rí kó ti wà sáájú sáájú lọ́dọ̀ àwọn nẹ́bí ọlọ́run tó fi lọ nẹ́bí láyé bọ́ wáyé máa ní sọlá ló sọlá òun náà máa fẹ́ lọ́wọ́ nípa tó kọ́ ọmọ àti ayọ̀ ọgọ́rùn ọ̀nà lọ́sẹ̀ hábìlì mí ọlọ́run ta mí lọ́rẹ́ mi sẹ̀mú fún mi nínú àwọn ọmọ rẹ̀ nàbí láì sàkàríyà àlẹ́ sọlá tó sọlá wà láti níyì náà ìzẹ́dà ọ̀pọ̀ òdìdá àti màfìyà nígbà tó ń lẹ́nu fi àtẹ̀dá rẹ̀ ní pípé òkẹlẹ àtẹ̀yìn máa ń ọlọ́run lórí ọ̀ọ́dà rọ́ọ̀tì bí sọ pé ọlọ́run bá tẹ̀dá mi ìsìn wà hàmẹ́rà ń sùn mí ọmọ àti rẹ̀ ikú lára mi wọ́n ṣàlà rásùn ṣàyẹ̀bà ewu ti jáde lórí ibi ìtumọ̀ rẹ̀ tí wọ́n ti dàgbà wọ́n lọ kásùn ìbínú à ìta rọ́ọ̀sì ṣẹ̀kìyà mọ̀ ọ́ fún ọlọ́run ọba òní jẹ́ nítorí burú ọ̀ọ́dà mi ló wà ló àti ṣe. wà á ṣe ṣípò ìmọ̀wáìlì àti wàrọ́ọ̀lì ẹ̀rọ àwọn ọmọlẹ́bí mi ń bà mí lẹ́rù ẹ̀rọ àwọn ọmọlẹ́bí ń bà mí kọ́ má jà pípé bá lọ náà وكانت امرأتي عاقرة يوم الذي يؤتي داركم ويدري في ماما فهب لي اللهم انت من لوري من لدنك وليا tàbí lọrẹ ẹni tí ó di alátìlẹyìn látọ̀dọ̀ ọlọ́run ọba àtẹdá yẹrí tòlì tí a jogún jáde mí mi wọn yẹrí tòmí àlè àkúrú bá òun ní ojogún rúru tí àwọn àrọ́bọ́dọ́mọ yàgùnfì jogún ti ṣètò bó wà yóò jogún rẹ̀ wọ́n ti á lu rọ́bì rọ́bì yá ọba ti ọmọ náà ní ọmọ tó yọjú bí ọba tẹlẹwà ní zakariya ìrẹ zakariya ìtẹ nùbẹ̀sírù kẹbi fúlàmì ní sùúrù yáfíà àwọn fún ẹni rò dùnú pé wàá ti bímọ ní ìgbọ́ rẹ̀ ní yáfíà lámùlẹ́jà lọ́gùn mi kọ́ irú ya yẹn àtúnyẹ a pé àfẹ nìkan lé kọ bí jẹ bẹ́ẹ̀ sáájú sáájú rẹ eléyìí wọn mariam àyà kẹta ti nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ wájú pé ká pípọ̀ ọlọ́run náà tún fi yìn fáwọn ẹni rè nípa àwọn tí wọ́n wá tó àtọ àwọn tí wọn máa ń fi lè iná yẹn kúrú náà lọ ọlọ́run bá ń wa. táwa lọ́rẹ̀ lára àwọn ìyàwó wa wọ́n tún lè yàtì náà àti àwọn àrọ́mọdọ́mọ wa ṣe kárí fẹ́ o kó kúrò tẹ̀lé àyè o èyí tó máa jẹ́ ìdúgbò ojú wọ́n ti àṣà ìlúmọ̀tàbí náà ní náà mọ̀ kọ́ wa ti wá ní asáájú fáwọn fi fáyọ̀ lọ eléyìí wà ní sọ́ọ́tù kòtọ́ọ̀ ayà kanìléní àádọ́rin àti bọ́lá ọba padà bí láì sọ́ọ́yì àti sọ́lá tó sọ́lá ọlọ́run ti kọ́ sọ fún ìjọ rẹ̀ mẹ́kùn fún àwọn ìjọ rẹ̀ láti ike àlẹ́mọ̀ rẹ̀ fi dẹ̀ra àti dẹ̀ra ni ká pọ̀ lọ́kọ̀ ẹ̀rí ọba tẹ̀láni wá kúrò ìgbóhùn kọ̀lílà ọ̀kà sára kù èyí náà ti rẹ̀ fi nígbà tẹ̀ pọ̀ tẹ́lẹ̀ ọlọ́run wá ní kẹ́ padà pọ̀ àrìlí sọ́kù àárọ̀ ayà lè ṣe tẹ̀rí ká pọ̀ tẹ̀rí afẹ́fẹ́ ló ti pọ̀ fún ayé àgbọ̀dọ̀ pọ̀ pẹ̀lú gbogbo ọ̀rẹ́ náà yẹn máa fi ń pọ́ bí kí wọ́n máa dùn kú kó ní wọ́n máa dùn àti kó ní bàjẹ́ àti kí wọ́n gbé sọ́nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà ebi ìjọrú àìmọ̀kẹ́mọ̀kẹ́ tó ń tẹ̀lé kí islam tó dé ìdánwò ọba àlejò ọlọ́fẹ́lú àtẹ́lù tó sọ̀rọ̀ tó lé nípa rẹ̀. ọba sẹ̀dáni wà ní ìdájọ́ owó dàtúntò ní ìdájọ́ tó tẹ̀gbóyè nígbà tó bá ti fi àwọn ọmọ tí wọ́n rí mọ́lẹ̀ lóye tí wọ́n bá ń fi àwọn tó pa wọ́n ilé bí nàìjíríà ń fi kó tilẹ̀ kí làwọn ti tún ọ nítorí ká lè pọ̀ lọ́pọ̀ ká má ti kú ká má sọ ní nítorí dáadáa ti fẹ́fẹ́ ọlọ́run ọba dẹ́dá ni wọ́n là sáfọ̀ tó lo awùdá dẹ́kun kọ́ọ̀tì àtàkìmọ́ra ẹ má pa àwọn ọmọ yín lẹ́nu tó fi ń bẹ̀rù òsì fi ń bẹ̀rù òsì ẹ kò fẹ́ ti ní dúkìá tẹ́lẹ̀ ẹ wá wò pé tọ́kọ bá tún kú á ọlọ́run wá sọ ìpàtàkì tọ́lọ́run pàtàkì ẹ̀yìn jẹ́ ẹ̀fọ́ àwọn ọmọ tí kọ̀ yẹn ọlọ́run ní sáfù náà lọ́wọ́ tó lò lọ́ wọ́n ti àwọn àdá pèsè fáwọn ọmọ bíbọ̀ àtẹ̀yìnyẹn ní alára eléyìí wà nípa tìlẹ̀ sọ̀rọ̀ ayé àtẹ̀tù wọn. nípa bùlá dàá ọba àtẹ̀dàpọ̀ ìmọ̀ wàlà sáfòtúlù awolẹ̀ ẹlẹ́gùn mílíọ̀nù mọ́lá àti ẹ má ti pa àwọn ọmọ yìí nítorí òsì òsì ń bẹ lára ayé tẹ́lẹ̀ ẹ wá òfin ẹ bá bímọ tí ọ̀wá ní sékèlè kan ní ọba àtẹ̀lá ní náà gẹ́gẹ́ eléyìí wà ní sọ́tún lànà hàn ayọ̀ ọgọ́rùn-ún àti mọ́mìlì ní àdọ́ta. nínú kẹjọ fiye wa níbi àdìsẹ́ ọgbìn ẹ̀sìn ṣẹ̀rí àtàlẹ́bí wa ọbẹ̀ ká bí mọ́ sọ́lọ́ táyọ̀ ìjàmbá wa ọlọ́run ní bàbá ọ̀dẹ fọ́túrọ̀ lẹ́sí lẹ́kọ̀ọ́tà ìwọ̀n ọ̀lẹ́ wọ́n ti pàdánù àwọn tí wọ́n ń fa àwọn ọmọ wọn ní gọ̀ láì wọn ṣe. ẹni ìdájọba nínú àwọn àǹfààní tí bẹ́ẹ̀ fi kápọ̀ lọ́mọ agbára pẹ̀pẹ̀ wá. ọlọ́run ọmọ àkúrò wa nípa àwọn ọmọdé sọ̀rọ̀ àní ọlọ́run ní tó mọ̀rọ̀ dákúnlẹ̀ lẹ́kùnrin ní kápọ̀ lọ́mọ àlẹ́ yìí lẹ́yìn ìdá ìyàwó ọlọ́run yẹn wọ́n ìsìláyé táwa dẹ̀wò dáná sọ̀rọ̀ sí ọ̀pá ìpamọ́ba ó ti pọ̀ ọlọ́run ní tó ń mọ̀rọ̀ sẹ́fẹ̀ lẹ́kùnrin káfíńrọ̀tì àlẹ́ ìlú alẹ́ ìlú àwọn apàdà dá agbára padà pé kẹ́ ń borí àwọn ọ̀tá yìí wá àmúdàdà ẹ̀kún bí àwọn alẹ́ àwọn afúnyín lọ́wọ́ afúnyín lọ́wọ́ àmúdàdà ẹ̀kún afúnyín lọ́wọ́ bí àwọn alẹ́ pẹ̀lú dúkìá àti àtọ̀mọ́ àtàgbára ní kéèyàn fi mọ̀ fún ọ ọlọ́run wọ́n jẹ́ àwa ti ilé tó ti ké mọ́lẹ́bí rẹ̀ pọ̀ tó ń pọ̀ nípa nínú eléyìí á máa tó ti sára àyà kẹfà ṣùgbọ́n tágbà ọba tó wa pẹ̀lú ọmọ tọkọ ìgbà àdàlá ìgbà tó wà yìí o ìbẹ̀rù ọmọ wà yìí o nítorí pé ọmọ ọba ti dábọ̀ ẹgbẹ́ wọlé ọmọ ẹni àtìlẹ́ ìkọrọ ọ̀rẹ́ àmàlù tọ́ba jáde fáwọn ará àdúgbò jẹ wọ́n ti gbàgbọ́ wọ́n ti sábọ̀ wọ́n ti fàyọ̀ lọ làbàjá ní àlejò sàrọ̀ láti mẹ́lẹ̀ sàrọ̀ ìwọ̀n àwọn ìbùkún tó pọ̀ láti sámà sílẹ̀ wọ́n láì kí ní tẹ́tẹ́ o àwọn ènìyàn tọ́ta ọ̀nà ẹ̀rọ bí mà dáàbò ẹ̀sìn o àwọn àkàdé gbá wọn mú pẹ̀lú balabala tó ń ṣe. eléyìí wà sọ sàárọ̀ àyà àádọ́rùn àti mẹ́fà nínú àǹfààní tó fẹ́ mi ká jí máa kíkọ̀ tíṣẹ̀rí àti wájú rẹ̀ ládàbà níbi à ẹ̀kọ́ mẹ́rin àmàlẹ́kà òjìfẹ́ ẹ ti gba ìṣó èso rẹ̀ ìyẹn ní kí èso ẹ̀ ní rẹ̀ ẹ ti gba ó ti fẹ́. ọba àtẹ̀tẹ̀ máa ń bẹ̀rẹ̀ pé kí lẹ́rù mi wá wí ọ̀tà ẹrú rẹ̀ máa dúpẹ́ fún ọ ní wọ́n ti tẹ̀rẹ̀ dà ọjọ́ sọ pé nínú ilé láti wá nínú ilé lẹ́yìn ọ̀rọ̀ jẹ̀rọ̀ kò sàbùmọ́ nípa jẹ́ kí lọ́mọ ẹ̀ jùmọ̀ òun tó wí nìyẹn. ọba àtẹ̀tẹ̀ wá bẹ̀rẹ̀ pé kẹwàá sọ ilé yẹn ní pẹ́ńtẹ́tàm ilé ọ̀pẹ torí tí yẹn bá gbá tó báyà irú àmì jẹ́nà náà lèyàn wọ̀ ẹ sọ ilé yẹn ní ilé ọ̀pẹ nígbà lẹ́sẹ̀ yìí ti wá nítorí fẹsẹ̀ bí yẹn nítorí bí yẹn ti wá. ìwé ẹgbẹ́ lè sá níbi sọ́wọ́ àtàlágbọ̀ wípé tí yẹn bá kú láyé náà ìfọ́nà àdúgbò ámàlú gbogbo tẹ̀lẹ̀ ti tó mẹ́ta lọ́wọ́ àwọn. ìkànnì sẹ́ni yẹn fi sáyé tú tàdó a ìkẹta ni mo sí àwọn yẹn ń sáǹfààní pẹ̀lú ẹ̀. nínú àǹfààní ti fẹ́ mi mọ́ rẹpẹtẹ èyí tó ń bá yọ ọjà fún wa. adébí sọ́dọ̀ ọlọ́wọ́ ẹ̀kọ́lá wọn ni ẹni yóò lọ bá kí alùpùpù hàní ọmọ ó lò tọ́lá ẹjọ́ mi náà ṣèyá mọ̀ ó ti àdínkù. adébí máa wá tó mọ́lẹ̀ tó máa dàbí mọ́lẹ̀ òun wọ́n wá fún yà bàbá ọmọ tó kí alùpùpù hàní yẹn àmọ̀ ọ̀tọ́ ẹ̀rí pé yòó ti dáadáa rárá méjì lọ́wọ́ tẹ̀ tí wọ́n fi kọ̀ láì. wọ́n wọ aṣọ ọ̀ṣọ́ méjì tọ́jà bọ̀ wọ́n wọ fún àtìmọ́ ọmọ tó fi àtìmọ́ àdìyẹ. kọfẹ́ sí ọ̀ṣọ́ kẹ̀kẹ́ tó máa ti déjẹ́ gbogbo ayé. àwọn òbí yẹn máa sọ yìí pé níbo láti rá sọ yìí wọ́n wá sọ yìí pé ní sáfàbí wàlá dínkù mọ́lẹ́kọ̀ọ́ nínú ẹlẹ́yìn lọ́wọ́ àwọn káàdì ní sọ́kọ́lá ńlá ti sọ fún ayé pé ẹni tọ́lọ́ ńlá sà dáwọ̀ pẹ̀lú ọmọbìnrin yẹn ní kúrú bímọ obìnrin lọ́pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ ti dáadáa sí wọn àwọn ọmọ bá ti gàgà rẹ̀ kó nínú wọn náà. ẹ̀ẹ́dì tí ọba ń bí kọ́kọ̀ọ̀kọ̀ lọ́kùn sí mo fi hàdí fi jáde. bákan náà ẹnu ojú òkú máa bí wa bíbí àtìgà bí mọ púpọ̀ yẹn òun ni ẹni tẹ̀lé abẹ́ ìtọ́lọ́mbá yóò sàtọ́ akáàtì. adébí sọlọ́lọ́ àlùfẹ́lá ó ní kò sí mùsùlùmí náà tọmọ náà làwọn àbúkù kì í ti pín ìyẹn ọlọ́run ní kí wọ́n jáde láyé. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ wà lẹ̀ sí balaga wọn yẹ sí ìdáhùn ọ̀lọ́sí ẹ̀là ẹ̀dẹ́gbàláwọ̀ ìjẹ̀nà àti bábà òkúrú bẹ́ẹ̀ níbẹ̀ gbogbo wà lẹ́jẹ̀nà ti pàṣẹ ọ̀hánmàdì ìdí ìyá pẹ̀lú àwọn tó ti fún àwọn ọmọ rẹ̀ أقول قولي هذا أستغفر الله لي ولكم وأجمع المسلمين في مشاكل الله وإياه أستغفر الله إليه إنه هو الحمد لله خلق ورزق والصلاة والسلام على من أرسل وأرشد صلى الله عليه وعلى آله وأصحابه خير من تابع واستنى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تبارك وتعالى ẹyẹ ń fi ọmọ ọ̀rọ̀ ẹrí ọkọ ọmọ kìí ṣe fọwọ́ ní máa ń falá ooru àbóṣì làwọn èèyàn torí gbogbo ilé ayé dáwà gbogbo àgbáńlá ayé táwọn èèyàn wà báyìí olùkọ́ tàbí ọ̀nkà yìí tí wọ́n ti gbé jáde níwọ̀n bá agbára wọn kà mọ́. tí wọ́n láwọn arí ní seven point seven billion àwọn èèyàn. bọ́ọ̀sì pọ̀ tó yẹn ọlọ́run ọba dá gbogbo wa bá lè pọ̀ tó ṣùgbọ́n ìdájọ́ ìdọ́gba lè nítorí ọgbọ́n ọba àtẹ̀dá ni. ọlọ́run ọba tó ti wà lọ́wọ́ bá bàbá ìgbà tọ́ba dájú pé ọlọ́wọ́ bá tẹ̀dá ọ̀sẹ̀ àdúgbò ìbílẹ̀ gbogbo àwọn ẹrú rẹ̀ lábàbà òbí làwọn. àwọn èèyàn tẹ̀ sáyẹ nàlà lórílẹ̀ wọ̀lẹ́ fi ṣojú nílùú ní ọ̀dàrí ìmáyà ṣá. àmọ́ àwọn bá sọ tó wù kalẹ̀ pẹ̀lú àyẹ̀mọ́ ìnáwó ní àyíláàdìní ìtọ́bíró bàbíò. ọlọ́wọ́ bá ní amúnini rẹ̀ nípa gbogbo àwọn ẹ̀dá aláàrin náà adébáyọ̀ ló ti pọ̀ tó ọlọ́run bá ti là bọ́rẹ̀ lọ́rùn tó wù máa sáré sí kí fún gbogbo ẹ̀dá àtẹ̀yẹ ni àtẹ̀yẹ tí èsè ọlọ́run bá tẹ̀dá sọ nípa òru ayà kẹfà ọlọ́run ọmọ mi dá bàtìrì fìl ọ́f ilà àwọn ọmọ ìlú kúrò ha. òsì dábà kan tó máa jẹ lórílẹ̀ àyà mi kọjá sí bí ìjẹ ẹ̀kú rẹ̀ ọ̀run ọlọ́run wa nínú ayà nípa àkàrò ayà tẹ̀sí الله وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم ọlọ́run ní mélòó mélòó ni dáàbà ìwọ jẹ́ ò lè dá bọ́ lọ́ba bàbá rọ̀ ọlọ́run ní ó pèsè fún àwọn dáàbà yìí wà ní ìdí àgbò àtẹ̀yìn náà ìdádọ́lá ẹ̀rí oṣù àti èsì kìí ṣe nítorí pápọ̀ kìí ṣe nítorí pé population wa ti wọ̀ yìí kìí ṣe yẹn lọ́pàá àkóńtì àti bíi yìí. ìwọ̀gọ́fà ìsábàbí bọ́ọ̀dì àníṣàrí ìlànà ìlúfà àìmọ̀fin ọlọ́run ọba tó ṣẹ̀dá àìlò olóńgbàyà fún wa kìí ṣe pé bíbọ̀ òun náà ló ń fa ẹ̀ akásìrí àwọn orílẹ̀-èdè láyé tó ṣe kí wọ́n kọ̀ China lápẹẹrẹ tákùn ẹlẹ́sìn ìdíra olóńgbò China ni wọ́n ti pọ̀ tó ka. wọ́n ní wọ́n ti wọ́n bí one point four billion ìyàwó lọ́wọ́ ajẹ́ wọn àyè gbogbo àwọn ẹlẹ́wàá ní méjì China méjì China rẹpẹtẹ nínú àwọn tó túbọ̀ tí a lè sọ pé ìnira bá India bẹ́ẹ̀ àwọn náà wọ bí one point three billion ìnira lọ́dún fún wọn nínú àwọn tó túbọ̀ United States táwọn náà wọ ní ewu tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta àti mọ́tẹ̀ ní ní ọ̀sán mílíọ̀n wọ́n tún pọ̀ ju nàìjíríà lọ dáadáa. nínú àwọn tó pọ̀ tá a lè sọ pé wọ́n rí nira indonesia wà fẹ́ pé bóńkà tí wọ́n fẹ́ lọ sí igba àti mọ́tẹ̀ ní ní àádọ́rin mílíọ̀n ìnira ló wọ́n rí pẹ̀lú bíbọ̀ yẹn. àwọn tó pọ̀ pakistan wà fẹ́ tá a máa rí igba àti bíi mẹ́tàdínlógún mílíọ̀n kí ni sùdá tó tó bá wọn. nínú àwọn tó pọ̀ brazil wà fẹ́ pé má wàá ju bí igba àti mọ́kànlá mílíọ̀nù ìnira ọlọ́kọ́ bá wọn kọ́ wá lọ́jọ́ ìyáàtì bá wàá tó ti pé ipò keje la wà. tá a bá ń dá àwọn orílẹ̀-èdè tí wọ́n rí zero ní ọlọ́pàá àwọn ká bí igba ó lé ní méjì àtọ̀mọ̀ two thirty two bí àwọn orílẹ̀-èdè. àwọn àdínkù keje náà àwọn ẹni tọ́kọ̀ táwọn àdínkù táwọn àtọ̀ ìdájọ́ náà dípò ní fífọ̀ bọ́ àǹfààní púpọ̀ mẹ́ irú àgbọ́yé òun ló yẹ àwọn France tó ṣe fún ká tí wọ́n lọ ní sixty five million làwọn ti gbé ẹ̀wù tó lágbára alẹ̀ ibi obìnrin tó bá bímọ bíbọ̀ aláṣẹ wọn ti ní ẹ̀wù tí ó máa mú ní ọlọ́run lórí kọ́kọ́kọ́ ìgbà lọ́la ẹ̀yẹ ń sìn ọlọ́run ọba àwọn ti lójú òkú nígbà tí wọ́n ti dẹ́kun sùn ọmọ tọ́lọ̀ ọba bá yọ̀ǹda fún aláàkì ìbímọ bíbọ̀ kìí fóònù kìí sì fèmí kìí fi fóònù ọ̀fàyà agbọ́dọ̀ kàwọ́ kọ́sì àbẹ́ni tọ́lọ́mọ́ àárín ọ̀sánlá ẹ̀jẹ̀ káwọ́ àbẹ́ni wa tọ́lọ́mọ́ àárín ọ̀sánlá àbọ̀lẹ̀ wọlé fún níyàwó ní mọ́kànlá ó ti bímọ méjì ọkùnrin pẹ́pẹ́ obìnrin pẹ́pẹ́ bẹ́ẹ̀ mẹ́rin ọba mo bá yọ ọ̀dà láàbì kéde bá sọ pé tẹ́lẹ̀ ní ọjọ́ ọ̀dà sí fífì àmọ́ tó èdè là. bí yẹn ti ẹgbẹ̀rún fún bẹ́ẹ̀ bí ọlọ́run ọlọ́run lè lówó òkú ju mẹ́ta lọ. ṣùgbọ́n bí yẹn lè yóò pinnu pé ìjọba yìí lówó òkú làásọ bí ọmọ ìbímọ fún fún ẹ wà bá kọjú sí ìjọ ọjọ́ lọ sọlá ni àwọn náà ní bíi mẹ́rin ọmọ mẹ́fà péré ọlọ́run yọ ọ̀dà ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta ẹjọ́ àwọn akọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ òun náà níyàwó pépé tá a bá ń ṣe ní méjì ó tó méje àti yìí tó kú àti yìí tó ti lọ kí ni bẹ́ẹ̀ bá méje lọ́ọ̀dẹ rẹ̀ lẹ́ẹ̀kan náà ọmọ bíi mẹ́tàlá ìlòun náà ní ọkùnrin bíi mẹ́tàlá kódà ọkọ̀ bẹ́ẹ̀ tó lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ àti òkúrú ọkọ̀ àtúrà tó tó lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ó sì di obìnrin mẹ́rin. ẹ jẹ́ ká wọ àfọwọ́ àwọn ẹlẹ́yìn àti èyí tó wá àti tó lọ àtàwọn èyí tó kù látàbàtọ̀ ìdí pé mẹ́jọ pé ní ọ̀dẹ rẹ o òun náà bí ọmọ tí wọ́n fi mẹ́rìnlá pọ̀ ní ìfúnnọ́mọ yọ̀ǹda tó nìyẹn á máa rí ọkùnrin tí tó fi mẹ́sàn ọ̀sán àbúláì lẹ́ẹ̀mejì bákan náà obìnrin márùn kódà ọ̀sán lórí àbúlẹ́ẹ̀mejì. lọ wọ náà ní náà ọkọ mẹ́rin lé ní ọ̀rọ̀ ní àlejò ní àbíkọ́ ní ìwúni ìyàwó tó kù àdìrí tó lọ àdìrí tó kù lé gbogbo wọn tá a bá tún ka wọn ní bí mẹ́jọ á máa ọkùnrin bí mẹ́rìnlá nínú àlejò ní àbíkọ́ ní rọ́jò lọ́wọ́ kàlá ọkọ̀ Muhammad lẹ́ẹ̀kẹta níbẹ̀ ó sì fi ìyẹn ní bí ọmọ rẹ̀ náà wákẹ́ náà ó tún sọ ní ọmọ kódà ọkọ̀ ní ọkùnrin ó sì fi òdòdó tó tó ẹ̀ńtì ẹ̀ẹ́dẹ́gbẹ̀lọ́kùn Zainab ọ̀sọ̀rọ̀ ńlá lẹ́ẹ̀mí ọ̀sọ̀rọ̀ ńkù kẹ̀lú ọ̀sọ̀rọ̀ lẹ́ẹ̀mí. ìdájọ́lá nínú àwọn ẹgbẹ́ pípẹ́ wọ́n fi wọ́n lọ́wọ́ yọ̀ǹda fún ọ òun ni àfáwọ̀ hasan òun ni àlí ibùn àbí ìtọ́lẹ̀ rọ̀jì ọlọ́run sálẹ̀ àdúgbò. ẹ wà wọn náà nì nínú ẹgbẹ́ fẹ́ yà wọ́n pọ̀ títà fi díẹ̀ múlẹ̀ hasan tẹ́lẹ̀ wà ní. bó ti fẹ́ yà wọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti pọ̀ wọ́n tó òun náà fi bọ́ bí méjìlá ẹ̀rí ọkùnrin mẹ́wàá kódà nínú àwọn ọmọ tó bí ó ní ìtọ́kọlé parẹ́ gẹ́gẹ́ bí pé ní hasan obìnrin yóò wá jẹ́ pé àti hasan ní hasan ó rẹ̀ ní kùsẹ́ ó sì mọ̀ rẹ̀ nínú àwọn ẹni tó bí lọ́nà ẹwà àríyá inú ìyàwó mẹ́ta wọ́n fẹ́ ẹ̀rọ mẹ́ta pé ní ọlọ́run ń da fún wọn kìí sábà fi lọ́kọ̀ yóò kó jù bí kò sí bá ti dì lọ́wọ́ náà ọ̀rọ̀ sùhánà lọ́wọ́ nígbà dọ́gba ẹ̀yẹ orúkọ ọlọ́wọ́ kan pẹ̀lú báyìí kọ̀lẹ́tọ̀ rárá sábà yìí kí wọ́n ọ̀gbọ̀n kan báyìí láti. kò sì tẹ̀lọ́ nínú àgbọ̀yé Islam kábà sọ pé màmá fi kẹlọ́ tó ti ọ̀sọ̀rọ̀ kàrú ìṣòro bí mí àyàfi tá a bá rí àwùjáde kan ìlú ìgbésẹ̀ rí àgbà wọlé bóyá nítorí àti rí ọmọ láti kéde kéde ọmọ mọ́ra rẹ̀ àyẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ fún àwọn òṣè sí ìyá ọmọ kó lè kó sùdá tọ́ba ti lera lera nígbà yẹn òun yẹn lè sọ pé kédeke nǹkan báyìí abáfíkà ńgbà báyìí àpò bíbí ìdígbà mi ìgbà àdàgbà àdùgbà ọ̀kọ́ bá mi bímọ nítorí aburú tó pọ̀ láwùjọ àti nítorí ìbàjẹ́ fífẹ́ láwùjọ nítorí pé ẹ̀fẹ̀ yóò tún rere ni yóò tún rí burú ni èèyàn ọkọ̀ dání èèyàn ó sì dání ìyẹn ti lọ́ọ́ adéwà kájọ lọ yẹ wa ìbádọ́lá wípé àkọọ́lẹ̀ yẹn ó yọ lórí ikú ọlọ́dún àpájọ lórí burúkú ó ti parí nígbà tí yẹn wá nù yà èyí ó ti yẹ olórí rẹ ọlọ́dún àpájọ alẹ́ tí ó sórí rẹ ó ti parí nígbà tí yẹn wá nù yà ó ti wá nù àdìsí àbúlá ní ibi mọ̀tòmọ́tì rọ́jò ọlọ́run lọ́la rẹ. ẹ̀yẹ orúkọ ọlọ́wọ́ ká sọ pé ọ̀pọ̀ ọmọ ní máa ń kó ẹnu ẹni yóò tó lé wá aláìmọ̀mẹ́lẹ̀ tọ́ba sọ nítorí pọ́njọ́ kan lára ìlànà tí wọ́n fi ja àwọn mùsùlùmí ló ti wá lákòóso àwọn ọ̀tá wọn ẹ má tẹ̀sí gbọ́ ẹni ìdá wọn lóhùn nítorí pé ẹ̀mọ́ ìwọlú lè sàǹfà nínú àwọn ṣé ìṣe títí kẹwàá ni àbí ìtọ́jẹ́ ti fi ogún tóun ní òwúlò láyé wa ni àbọ̀wọ̀n ní òwúlò nínú ẹ̀sìn wa ni.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 وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا الى صلاتكم رحمه الله تعالى